àti ara kó pé ní ibẹ̀ bó ti yẹ pé yẹn náà ní kò dáa tó ìpìlẹ̀ pé èèyàn fẹ́ máa ṣe ìyá máa máa kò sí bọ́ pèsè ọ̀tọ́ fẹ́ sí lára sọ ẹ̀yà tó yẹ bá ń polo wọ́n yẹ kó kíní kan lára ẹ̀ polo kíní kan lára ọwọ́ ẹ̀ kọ́ bá sí kò sí yóò kó sí alakoso le kɔn bɔtɛ ɛka la dede yasa wɔ kɔda k'e la dede yasa kɔda ne kɔrɔ wɔsi kan ne bɛ fi bɔyɔ kɔrɔba ndo yɛlɛ years pé súnà ni kì í sọ̀nà yẹn kò ní kankan tí ó ṣe àmọ́ àpá mi ni pé ká ṣe àwọn àpá mi ni pé ká ṣe kọ̀ọ̀kùlé níbẹ̀ wọ́n ní pé torí pé ìta àti tó ní mọ́tẹ́lẹ̀ tí wọ́n á lè dé yẹn yẹ a lè tẹ́wọ́ láti sọ fún wa pé ẹ tẹ́wọ́ àdúrà yẹ a lè tẹ́wọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wọn ni pé islam kò gbà wá ní jáde gbà wọ́n tán rẹ̀. alhamdulilayi àkọ́kọ́ asọ́tàwọ̀ ti ń sílẹ̀ lórí ìrùn bóyá bíi bàrádìí wá ń sílẹ̀ kì í ṣe kò sí lè kọ́ ṣé wáyé pé yẹn bá máa máa ṣe é ni tọ́jú ọ̀yọ́ kò lè bọ̀ wọ́n la wọ́n máa máa ṣe é. tọ́lọ̀ ní òbò lọ mọ́ mọ́ sílẹ̀ o sì mọ̀ pé tọ́wọ́ ti rúkú ni kíní yóò sílẹ̀ ọ̀wá kakún ṣùgbọ́n kálẹ̀ ọba mọ̀ tó sì mọ́ra sílẹ̀ níwọ̀nba àrètí pé kọ́lọ̀ wọn bá kó sàkórè jù so kí ọlọ́run àṣírò kan pé kọ́lọ̀ gbà rẹ̀ so but èyí tí ó ṣe jù náà ni pé kọ́wádìí ó ṣe láti kọ́ dé ibẹ̀ yẹn so àmọ́ ìrun rẹ̀ ó súnmọ́ kọ́lọ̀ wọn gbà torí pé sọ abá ń sọ rẹ̀ òsè kínní ó sílẹ̀ ń gbàyàn kò tó wọn ọ̀dẹ̀ ni wọ́n dàrú yẹn padà ó sì yé wọn ni wọ́n dàrú yẹn padà bó jẹ́ pé kò yẹ ṣe kó ọ̀rọ̀ sí nǹkan yẹn lẹ̀ láti lẹ̀ tẹ́lẹ̀ ṣètò mọ̀tò báyìí ló ṣe kọ̀ gbọ́dọ̀ sílẹ̀ láti lẹ̀ wáyé tó fi wá jẹ́ pé àwa máa máa sílẹ̀ torí pé wọ̀ ní ká sílẹ̀ òtún wá kí mistake tẹ́wọ́ wallahu ta'ala alam àmọ́ tẹ́wọ́ sàdúrà dára ẹ̀sìn wa ni àmọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ ní bíbá rí mọ́mọ́ gbọ́dọ̀ tẹ́wọ́ ní bíbá rí sàdúrà ìkàbá yìí ni ọmọ àná tí máa ń sàdúrà mọ́mọ́ tó bá rí kó fẹ́ sàdúrà ní kútúbà ọwọ́ àti báyìí ọlọ́mọ́sá gbàgbé wa kò tí máa pé aláìmọ̀ kan ni níbi irú nǹkan báyìí kì í ṣe ní gbogbo nǹkan ọ̀jẹ̀ ọba yìí ọmọ àná tóbi tọ̀rọ̀ fún ń lọ wọn kò sí kankan àwọn táwọn adérò ẹ̀yìn tí wọ́n ní káwọ̀ tẹ́wọ́ sọ àbáyé tẹ́wọ́ gbàtẹ́ wípé ètò ìdọ̀dọ̀ ní ká kọ́ sí ìbámu mẹ́wọ̀n sí dandan báwa bá tẹ́wọ́ kò burú báàsì tẹ́wọ́ kò burú ọ̀dà àgbàdo ipá mi làwọn á àwọn kọ́ là ń sá pé èèwọ̀ ní kéèyàn sọ̀rọ̀ nígbà tí wọ́n máa ṣe dúró àlọ́ àwọn tó kí mọ́mú ti ṣe àdúrà lójó sọ̀rọ̀ pé ámì sòtòrí ẹ̀ yìí tó lágbára jù gan ni ló ti padà ṣe yẹn òkàn wọn máa sọ̀rọ̀ báyìí kó fi ṣe sára nítorí pé àmọ́ pé àmọ́ ní wọ́n ṣàdúrà tẹ́lẹ̀ kò tí ì burú ju àmọ́ tó bá filẹ̀ fi dà ẹlẹ́kẹ̀ẹ́ta nípa pé ẹ gbọ́dọ̀ transfer òkú láti ìlú kan sí ìlú mi ẹ̀rí ò sí direct fún un àmọ́ àwọn ẹ̀rí tó wà tí ó so mọ́ nǹkan yẹn ẹ̀rí tó wà tó so mọ́ nǹkan yẹn òun ni èyí tá a nẹ́bi sọ̀rọ̀ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ àkókò bá ti kó ó ti yé tó bá já sí pé ní iṣẹ́ rẹ ló ṣe ẹ̀yìn tó lọ sí kó ètò lọ́pàá ṣẹ́rí rẹ̀ pàdé ẹ má jẹ́ kí òkun sùn ní ọpẹ́ lẹ̀ wọ́n á jásí pé ní iṣẹ́ ẹ̀kú náà ní ṣe irú òkú bẹ́ẹ̀ kọ́ lẹ́mọ̀ abirá rẹ̀ náà kóhun lẹ́wọ̀ adé wọn nulẹ̀ kó tó máa pa kúrú tiẹ̀ báyìí ẹ má gbé sọ́run àìsí gbé kó lè jẹ́ káyín kó ètò lọ́ba tiẹ̀ náà làbí kéde ilé òkú mùsùlùmí torí ẹ̀rọ fìdá ká jẹ̀lọ sí táwọn ará gbé tíráàpù ní sọ̀kùn fún yóò ṣe kíni yóò pẹ́ òtún báyìí kọ́ bá wà ní under condition bóyá nìyẹn àsọ̀rọ̀ rẹ̀ ni pé ibẹ̀ ni kí wọ́n sì wọ́n sí ibẹ̀ ni kí wọ́n sì wọ́n sí àbí kọjá sí pé ní àrí pé kò sáré tó dá níbi táwa àfi ìlú kejì yẹn lọ dá so àgbè lọ bẹ ó ti àgbè lọ ìlú yẹn níbẹ̀ náà àwọn afá ọlọ́jà àwọn afá àgbà tó lọ bí wọ́n ṣe ọ̀sí àkàlẹ̀ kí ìbàyẹn kí wọ́n ṣe àwọn sí wọ́n lè ṣèké wọ́n lọ sí wọ́n síbẹ̀ àwa ṣẹ́kùn bẹ́ẹ̀lù ní ilẹ̀ yámánì gbàtọ́ bẹ́ẹ̀ kú wọ́n tọ́ pé lọ́dọ̀ ọba sáwọ́dí pé ibi tí wọ́n ń sin bóyá bí wọ́n sàn ọba sá wọ́n sàn tọrọ ọbẹ̀ pé wọ́n sàn wọ́n síbẹ̀ wọ́n á lẹ̀ kú síbi tí wọ́n kú sí kẹsẹ̀ ni wọ́n náà kú sí wọ́n kú sí ọ̀sùtà ni wọ́n sì lọ síbẹ̀ wọ́n lọ sí wọn. sọ̀rọ̀ àwọn aṣọ́kọ̀ àbáyé rahim ọ̀làwọ̀n náà bẹ́ẹ̀ kú àwọn ní pé kí wọ́n sàn wọ́n síbi tí wọ́n bá rí kó súnmọ́ sáàrin èyí tó bá súnmọ́ tẹ́bi náà kú sí bẹ̀ni kó sàn wọ́n sí kọ́ dẹ̀ mọ́ dúpẹ́ dúpẹ́ bàbá yìí ní kẹ́sì sinmi so ibẹ̀ náà ni wọ́n wọ́n síyàn sí kò sí irú ẹ̀kọ́ yìí nísìn ẹ wá rí ìgbà tí wọ́n tí wọ́n bá ní wọ́n síyàn sí wọ́n ti yé nísìn irú wọ́n ti pè eh, ọ̀dà amọ́lá ọ̀dà haúsá àwọn sàdé tí wọ́n sábà máa ń se sẹ́mẹ́tì wọn tí wọ́n sábà máa ń dà gbòòkà gbọ́ yí báyìí ẹ̀yin sáà tí wọ́n máa dà kó lọ sí ìlú òkè jọ́ àpẹ́ tí ó dọ̀ kó tó wá mú yín sí ìdí mu tó máa sọmọ ìjọ kejì tó máa fún pa ara àwọn ará tí wọ́n bẹ ní express so it is better wọ́n ti sìn ọ̀dọ̀ àwọn mọ́lá sábà máa ń dà torí àpá àwọn sábà máa ń mójútó ìtẹ́ tí wọ́n ju tàwa mùsùlùmí lọ so tó bá gbẹ̀yàn lọ́bẹ̀ kò sí tí ó burú ní ìbírú yẹn ẹ̀dẹ̀ ni ó súnmọ́ ká ríra wa sọ dáadáa ó ti yé nísìnyí mo ti wà ní sèpásánà lè mo ti kọ́ sínú wíìlì mi pé tọ́ba sinmi o sàárè àwọn ọmọ là tọ́ba rí kó ṣe jù ní kó ṣe kíni kọ́ lọ sinmi sí so choice mi nìyẹn nígbà wọn rí báwọn ló tó dájú ní ìlú tá a wà yìí mo rò pé. wọ́n tún ń sẹ́ńdá mi lẹ̀. tí wọ́n ṣe ń dá mi rẹ̀ àwọn haúsá wọn sábà dá rẹ̀ dáadáa sí wọn àwọn yorùbá là ní kàkó sí sọdẹ ẹlẹ́kẹ̀jì ni pé ilé tí wọ́n ti sè òkú sí tó ti wá pọ̀ gan wọ́n ní ṣe àlè ní kó kólé kó bẹ̀ wọ́n lọ sàré ilé kọ́ lọ́yẹ kó kó sàré lọ́yẹ kó kó kó bẹ̀ torí kó sàré lọ́wọ́ abalẹ̀ bẹ̀ kò dáhùn bá wá rí pé àwọn fẹ́ máa wọn kólé kó mbẹ kò sí ńlọ burú mbẹ wọn fi bẹ ṣe sẹmẹtì tí wọn máa sin òkú sí so kí wọn sì dáa. sọ pé kí wọ́n sin òun sí ilé tí òun kọ́ńkọ́ tó ṣé bẹ́ẹ̀ náà lọ́ máa sin sísà. gbogbo àsọlẹ̀ tí ọba dà á kì ń lò tẹ́nìkan máa sọlẹ̀ pé bàbá ẹkún lò mí ìdígi ni ẹbí pé tàbá ní kápá àti yẹ ayẹ torí pé sọkúsọ lọ sọ tó ní ìdígi ni ẹbí pé. àsọ́lẹ̀ bẹ́ẹ̀ á yí padà àsọ́lẹ̀ tó bá bá ọtọlọ́wọ́ bá mu lè yí yí padà ìlú ọba tọlọ́wọ́ bá tàbí mi rẹ̀ mú àbọ̀lọ̀ tẹ́ wọ ní káyọ̀ ọba ti yí padà àti kó sí ìwà ọ̀tá gbẹlá yìí tó dàbí pé ẹjọ́ ni wọ́n sì wọ́n sínú ẹnu ilé òun pé àná pálọ̀ rẹ̀ lọ́bẹ̀ kí wọ́n sì wọ́n sí ọ̀bẹ káwọn ọmọ gbé bẹ̀ mọ́ so àgbàdà àbí kọ́kọ́ àlọ́ ló wọ́n sì wọ́n sí ọ̀bẹ kí wọ́n lè nù kí bẹ̀ mọ́ àgbàdà torí pé àsọlẹ̀ burúkú ni àìní sin òkú sí inú ilé ẹni náà sì ń fi àjẹrẹ lọ́pọ̀lọpọ̀ náà gbígbà lọ sí torí pé wọ́n bá sí ibi tí àwọn mùsùlùmí lórí àwọn ẹ̀ka tó ti pé wọ́n jẹ́ ní eré tọ́lá wọn tó lè ní káfẹ́gùn jẹ́ wọn dégé ni ọmọ fẹ́ wá bá wọn. sọmọ pé ẹni tí ń gbé àárẹ̀ kó o lè gbé ẹni tí ń gbé lókè àbò lè gbéra gbogbo fáírọ́ọ̀sì tí wọ́n ti kó lójúmọ́. láàrin ọdún kan aráàlú òkè ṣéǹtì àlàmú ọlọ́wọ́ ra ṣéǹtì bẹ́ẹ̀ sì ni kọ̀ ra ṣéǹtì ó jòkó tó ní ṣéǹtì. wọ́n á ti lọ jòkó tá alágbèrè náà kọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ ara ẹ̀ máa gbóná ni bí ẹni tí bá ti mú láti yẹ̀ wá àdé ó sì máa hit torí wọ́n lọ jòkó tó yẹ àwọn tí ń fẹ́ náà bẹ́ẹ̀ náà ni àárín yẹn ṣe jẹ́ torí ẹni pé tọ́wájú aláàrin àwọn ẹni tó bá sọ síbẹ̀ táwọn mùsùlùmí dábẹ́ sálámà sí wọn wọ́n mọ sálámà sí ìpapọ̀ sálámà wọn àfàwọn ọ̀dọ̀ àwọn àbá tí wọ́n ti fi sẹ́bọ̀ gbogbo àṣàrí àwọn àbá wa abájúra àwọn tí wọ́n ló kọ tí wọ́n sì wọ́n sí ilé erigbó àti ìranù ni erigbó àti kí wọ́n pè é ti ìranù ọ̀hún nìyẹn kò sí ẹ̀rí kankan bíi kan tí wọ́n fẹ́ lò àwọn náà fẹ́ dára wọn yà lọ́tọ̀ ni wọ́n fẹ́ dára wọn wọ́n fẹ́ dára wọn yà lọ́tọ̀ kì í dẹ̀ sí wà tí tọ́gbà àwọn òṣèlú ọkọ̀ àwọn afa náà ń sira báyìí ní sàn olówó náà padà máa ṣe bẹ́ẹ̀ láìpẹ́ sọ̀gbẹ́ yàtọ̀ sí pé àwọn olówó bẹ́ẹ̀ pẹ́ ilé rúmù méjì náà lọ́kọ́ sórí ilé rẹ̀ ó sì ti ní wọ́n lọ sùn síbẹ̀ pé ilé o yàrá méjì náà ni o rúmù àpàdà ń gbé iná lọ sùn síbẹ̀ olówó bẹ́ẹ̀ pẹ́ nìyẹn àlọ́ àwọn olówó ńlá ẹ̀ wọ́n àbáyé nísìnyí wọ́n kàlẹ́ kàlẹ́ ra gbà fún ẹ̀ yóò tó ní wọ́n gbẹ́nu pálọ̀ kó sùn sí àwọn olówó lálọ́ padà máa tẹ̀ sí torí ìdílé ìjọba ó dáa kí a máa ṣàkìlọ̀ fáwọn èèyàn kó wọ́n jìnnà sí nǹkan báyìí táwa ti kú àti kú náà nìyẹn kò sí nǹkan kan mọ́ èmi ti bẹ aláwa náà láti pàtàkì káwọn tó máa pé àjẹrà wa ní ẹ̀yìn ìgbà yẹn ó dáa ká dé kí wọ́n sin wá síbi tí ó lẹ́tọ̀ọ́ ọlọ́ọ̀bá wọn jà kú yẹlẹ́ o àti olùdọ́rọ̀ gbà. Bẹ́ẹ̀ sì jẹun aburú ni wọ́n ti bọ́ ó sì jẹun aburú ni so wọ́n sì bísúmìlá kó tó di kọ́ jẹun tí wọ́n sì bísúmìlá ní ọdún kí wọ́n jẹun aburú ni sọ́ra alẹ́ olóbi ń dájú wọ́n máa dábàá ẹ̀kọ́ wáyé ìwé lè fi ń burú jù ọba tó dáa ìwé lè fi ń burú jù wáyé kiri ọba tó dáa àmúyẹ̀ náà. bàbá ya àbúrò rẹ wọ́n máa kó tí wọ́n máa fi òkú sílẹ̀ ṣé ní Islam bá sáyè mọ́ wọn fi bẹ́ẹ̀ àwọn àdìlẹ́ kọ̀ọ̀bá ti sáyè mọ́ wọn padà sí bẹ́ẹ̀ náà kò sí tó kúrò mí yẹn torí pé kò sí àyè mọ́. mùsùlùmí láàmú tọ́da a sì máa ń ntọ́ba yẹ kí a bí síwájú làwọn ń gbéṣẹ́ yìí mùsùlùmí tọ́ba jẹ́ mùsùlùmí gidi lásìkò tá a wà yìí gbogbo tó bá bẹ sí tó bá bẹ dáwọ́lé yóò sì wá dìlé lérí kó tó dáwọ́lé nínú sẹ́ ara tá a jẹ́ mùsùlùmí fún náà ọ̀kẹ́ yàtọ̀ o gbogbo ìdílé jẹ́ ní tó bá ti bí náà ni màá ṣe àwọn amọ̀sọ́gọ́dọ̀ àmì yìí sọ̀dà mùsùlùmí kọ́ nìyó mùsùlùmí ọgbọ̀dọ̀ ṣẹ̀ṣà ṣẹ́ tí ó jẹ torí pé tí máa ń jàrá mù tó bá ṣàdúrà kò ní gbà àwa ẹ̀mọ́ yìí mùsùlùmí ní jàrá mù lónìí nídìí iṣẹ́ rẹ̀ wọ́n pọ̀ gan wọ́n tẹ̀ ti pọ̀ jù pẹ̀lú làbẹ́ kàgà tí wọ́n ń jàrá mù kọ́ àwọn tó níṣẹ́ gidi lọ́wọ́ àwọn tó níṣẹ́ gidi lọ́wọ́ àwọn náà ṣe kiri owó rọ owó jàǹbá náà fi jẹun ìkan náà sọ ọ̀bọ̀ lé ẹ̀kan gbà tí mo ń bọ̀ àtàbọ̀ wọn dá iṣẹ́ gidi ni o àmọ́ àràmù ni wọ́n jẹ àràmù ni wọ́n fi gbádùn wọ́n parọ́ ẹ̀jẹ̀ sọ sẹ́nà nísìn tó ṣe pé kọ̀mọ́ parọ́ jẹun ọ̀wọ́n ó jẹ́ pé táwọn yẹn kú yẹ sáà tó ṣe pé sí àràmù ni wọ́n tó ṣe wọ́n tó parọ́ jẹ́ bẹ́ẹ̀ náà tí ó bàjẹ́ lára nǹkan wọn lọ bàjẹ́ ètò wọn rà wọn làwọn rà ẹ̀rọ àkóso rere ni àwọn ikú wọn lè ti bìlẹ̀ òkú wọn ti mí kẹ̀ láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ gbogbo sẹ́yìn tó bá wọn ẹ̀fẹ́ ni wọ́n bá gbèsè àwọn ọ̀rẹ́ mọ́ni kọ́ àkọ́ wa wọn ó sì lórí fún ọdún pé kíni kọ́ parọ́ gba owó sẹ́lọ́wọ́ wọn kọ́ ní tí ọ̀bàjẹ́ kọ́ gbé fún wọn lọ ẹlòmíì ni ọ máa ma ṣiṣẹ́ ìpàsí bí lọ́wọ́ bá yàn sí tó bá iṣẹ́ ìpayẹ síbẹ̀ kún lè gbé adé omi kó tó fẹ́ wọ́n lẹ́lòmíì nínú bọ̀ lọ́dọ̀ tó ń bọ̀ ẹ̀kọ́ rẹ̀ dájọ́ ẹ̀kọ́ ní choice ọ̀la èrè ibú ni bí èèyàn bá rí ṣe láti ìgbà tó bá níjọ́ gbé dàlẹ́ kí àwọn èèyàn kábàámọ̀ ìdí máa ń bá àwọn kan tí wọ́n máa ń gbèrò déwájú ọlọ́run àwẹ̀ déwájú ọlọ́run sàkà déwájú ọlọ́run tí wọ́n ní bá àṣẹ wọn ò ní bá lára nǹkan bẹ̀rẹ̀ déwájú ọlọ́run bá wọn látara jàǹbá àwọn tí wọ́n ti dùn láyé. ẹ wá jẹ́ òwe kọ́ra àwọn rẹ́pà àwọn eh, ẹlẹ́fíṣà gbọ́ngun wa kò sẹ́ni tiye èsì kò sẹ́ni tí èsì kò tún iṣẹ́ wa lẹ pé àwọn tó tàbí ọ̀dà nìkan mo lè ní lè yọlẹ̀ torí pé ni ti lọ́sùnwọ̀n. Ah, ọgbà àwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀jẹ̀ ni tí ti ẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n lé àwọn ọlọ́jà náà tí wọ́n máa níwọ̀n ba àwọn kan lè parọ́ àwọn oníṣòwò tí mo sọ yìí nísìnyí wọ́n ń parọ́ wọ́n ó tún gba owó rẹ lọ́nà wọ́n tún ṣe tí ọ̀dà fún ọ níbi tí wọ́n bá ṣe fún ẹ. ọ̀jẹ̀ tó bá jẹ́ oníṣẹ́ ọlọ́jà kó jẹ́ pàdánù ìròyìn àwọn yìí wọn náà irọ́ náà wọ́n fi ń tajà lójú méjèèjì wọ́n máa ta fẹ́ẹ̀kì ní òríjìnà ọjà tí wọ́n sì rà léyè kan ó lè jẹ́ ojú dáadáa ó lè yè kan làwọn rà tí ó sì rí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókè wọn máa ra àwọn ọjà tí ó yẹ kó máa rà kiri nígbà tó wọn rajà lọ́wọ́ àwọn ọmọ olè wọ́n lọlé wọ́n lọlé kó nǹkan wọ́n sì wá ta fún ọ̀rẹ́ rà olórí pa ó ti yé eré ibú gbogbo ẹ̀kọ́ lọ́kọ́ sọ wa mẹ́ ọ̀lọ́pọ̀ táwọn èèyàn fi ń ba ayé jẹ́ gan eré ìgbà kàbí sọ yìí ni ẹ̀sùn ní àrísọ ni torí ẹ̀ iṣẹ́ tábà ṣe náà agbọ̀rọ̀ wo dáadáa iṣẹ́ tábà ṣe agbọ̀rọ̀ wo àwọn tí ń ṣiṣẹ́ hairdresser iṣẹ́ kíṣẹ́ ni tó máa ń ṣe ìdìrí ọ̀dà iṣẹ́ ìdìrí ó ṣe kíni àwọn ṣe hairdresser iṣẹ́ kíṣẹ́ ni kì í ṣiṣẹ́ tó àgbọ̀dọ̀ máa bá lọ́dọ̀ mùsùlùmí àyàfi mùsùlùmí tó bá yẹ pé ọ̀fẹ́ fètò sí ọkàn kọ́ ó ti èsì fi ń di nípa àwọn èèyàn fún mi sáyà oríṣiríṣi tó bá yẹ wọ́n kọ́ wọlé níbo mi tó wọ́n ti rí sáyà but mùsùlùmí wo ni ó dùn lórí nítorí pé níbi kí wọ́n ti rówó bí attachment yìí ni wọ́n ti rówó dáadáa torí pé bí a náà wọ́n máa ń pọ̀ sí kò sí iṣẹ́ kan lónìí tó jẹ́ òwò tó jẹ́ haram àfi kó bíi tèwò tó bá yára yìí àwọn ìtàn máa ń se máa ń rówó ń bẹ̀ ju àwọn tí ń sàlá ni lọ bó ti jẹ́ pẹ́lá ní ilé ẹni tọ́nà bá kó wọn lọ́wọ́ ìwà tó bá tó lọ sí rásìkò tó lọ́wọ́. o ní tọ́lọ̀ bá kọ́ wọn kọ́lọ̀ bá kọ́ sọ wá ẹni tí sì ń ta irun ẹni tí ń ta fi ń eh, attachment ọjà burúkú ní ta tí ń ta kankan náà ni wọn ó ti yẹ wọn àtẹni tí ń ta ògógóró kankan náà ni wọn wọn tí ń àtẹni tí ń ta kọ̀kọ́kọ̀ àtẹni tí ń ta orí màálù ọtí yẹ àtẹni tí ń ta àlùmà gbogbo ẹ̀ àwọn ọkọ̀ tí wọ́n nu tí wọ́n máa mú káàkiri ní ìlú gbogbo ẹni tí ń ta arú àwọn nǹkan báyìí náà òun àtẹni tí ń ta dasúwẹ́tì iṣẹ́ ẹ̀sẹ̀ ìkárà ìmọ̀jọ́ sí wọ́n yẹ ti ta sìgá ẹni ta sìgá ọjà aráàmù ní ta ọjà èèwọ̀ ni ọba àwọn adé yára nínú mọ́tàlásí ọjọ́ ìbéèrè ara ẹ̀ nù ọjọ́ ìbéèrè ara ẹ̀ iṣẹ́ ìwọ̀ ló ṣe bó o sì náwó yẹn sójú ọ̀nà ọlọ́wọ̀n ní gbà torí pé ọlọ́wọ̀n bá ní ọba tó mọ́ ni tó bá mọ́ náà lọ́wọ́ máa ṣe kéde ni wọ́n gbà wọ́n á lọ náwó sìgá sí mọ́tàlásí àbá ni wọ́n á ṣàdúrà fún ọ ó ti yé bí bá mọ̀ ìdí ṣàdúrà fún ọ torí pé mo rí pé kí ni iṣẹ́ ìwọ̀ ni ò ń ṣe kọ́ bẹ káwọn àti ṣàdúrà àṣàdúrà mi ní ọlọ́wọ́ sábà wa gba sẹ́yìn lọ ìbá gbèsè tó lórí ṣòkòṣe ní torí ẹni pé ẹjẹ bó ṣe máa kó wọn ràn bàjẹ́ lọ́wọ́ ni ọlọ́run ẹ̀sọ́ bẹ́ẹ̀ wá wí kíni tààwọn náà lè bẹ̀rẹ̀ wà tákùwá wọ̀lá tààwọn náà lè yẹ fún mi a òdùwà àyà tó kó tọ́nà ẹjẹ ara lọ́wọ́ lórí ìbẹ̀rù ọlọ́run àti dáadáa ẹ má jẹ ara lọ́wọ́ lórí ọ̀tẹ̀ àti ọ̀tá àti dá ìbàjẹ́ sílẹ̀ so àwọn tí wọ́n ta attachment àwọn yẹn àwọn náà àwọn yẹn lọ́wọ́ láti máa sábúrú ó ti yẹ wọ́n ràn wọ́n lọ́wọ́ láti máa sábúrú ni ẹni tó ti yẹ ẹ̀dùn ẹ̀sán náà ó ti yẹ ọlọ́wọ́ lọ́wọ́ láti máa sẹ́kẹ́rẹ́ láti máa sábúrú òjíṣẹ́ ọlọ́run ni pé láàánú wọ́ọ̀hún àlùwàsílà wọ́ọ̀lù mùsítàwọ̀sílà ibi dandan ọlọ́run ọba ìbínú ọlọ́run kọ́ máa jẹ́ tẹni tí ń finú kọ́run àtẹni tí ń lọ́ bá akẹ́ máa finú kọ́run mi wọ́n jọ jẹ ìyá kan náà ni ọlọ́jọ́ sẹ́mi ní gbogbo wọn torí ẹ̀ ìtọ́ dáa jù ní kọ́mọ wọn lọ kọ́ ìyẹn dọ̀rẹ́ sá ìtọ́ dáa jù nìyẹn kọ́mọ wọn lọ kọ́ torí pé bàbá ní kọ́ lọ kọ́ ni kì í ṣèdìdí nìkan ní ọmọ yóò tún mọ nǹkan mi tó bá yẹtọ̀ mọ̀ kó wọ́n bẹ́ẹ̀ bí yẹn ìyẹn gan ní ọmọ máa fi ṣiṣẹ́ ṣe sẹ́kọ̀ọ́ ìbáyìí lákọ̀ọ́ ìgbà tó wà ní sẹ́kọ̀ọ́ náà yẹ so pàmì tí wọ́n máa ń ṣe kánú bá máa ń kọ́kọ́ eré wọn fún ni ìyọ̀bá máa ti burú ẹ gbọ́ pàmì tí wọ́n máa ń ṣe kánú bá máa kọ́kọ́ orí wọn tí wọ́n sì jẹ́ kí omi ó débẹ̀ tó máa sàrò àlá ìyọ̀bá máa ti burú tọ́wọ́ ni oṣù pọ́jù àmọ́ tó yóò burú ni pé wọn ò ní kọ́kọ́ eré wọn omi ọ̀gbọ̀rọ̀ débẹ̀ owó lálá ara tó ń ná sí pàmì ni mo sọ ìtọ́gbọ́n fi kọ́ wọn o ẹ̀tọ́mọ̀tàwọn pàmì ìdákàmà sẹ́tì ló báyìí ṣẹ́gun ìbá ní sí irú yẹn tó bá ní kó obìnrin bá ṣe ní inú ilé rẹ̀ lásìkò tí ò ní o tí ó sì lọ́rọ̀ ta ẹ̀gbọ́n ìfẹ́ méjì lè ṣe tó bá ti fẹ́ jáde tó bá ti fẹ́ gbọ̀n yóò dàrú tí ó sì ní náwó sí kọ́jà wọn lọ́kàn mọ̀ sí fúnra rẹ̀ lọ́kàn sí fúnra rẹ̀ ọmọ ẹbí dọ́kọ̀ mi lọ́rùn nínú yàrá sọ gbogbo ọ́ìlì tó bá kóra fọmọkùnrin sọ́kọ̀ rẹ̀ ní inú ilé so ìyẹn ò ní àbí ìdánwò ìparí rẹ̀ kọ́ ni máa ń kápò sí wọn ní báyìí ìkàjẹ́rì kọ́ ẹ̀ gbọ́ àwọn ẹ̀sáwọn ibi kankan kún wa bí so irú àwọn méjèèjì yẹn jẹ́rì kọ́ ẹ̀ òun ló máa ń gbọ́ ẹ̀ sí sojú ọgbọ́n kò sì sí òní jẹ́ orí òkè alásìkò tí ọba nínú lọ́wọ́ ṣe tí ó sì ní náwó sí tí ó sì ní lọ sàánú láti lọ sí tó bá lọ sàánú láti lọ sí wọn ó lẹ̀ níbẹ̀ tó ó ṣe yàrá rẹ̀ kò ní náwó àsìkò tí òfin nínú sẹ́ni wọ́n ti jáde yóò fi borí rẹ̀ yóò sì gbogbo ènìyàn ní láàbùrú nù àwọn ọmọ náà sì fẹ́ ṣe lónìí kó sọ pátá fẹ́ dá sí yẹn torí ìṣúdà ni kò sì kéde kó jẹ́nà sí lójú méjèèjì ọlọ́mọṣà sọ̀rọ̀ à ń bẹ̀ ọ́. pé lọ́dọ̀ bá ti mà kó fi sẹ́yìn kalẹ̀ tó bá yẹ pé kò sí ìfikà lórí ọmọ fúlàní láti fi kalẹ̀ kọ́ ẹ̀ mọ̀ṣẹ́ tó wọ́ sílẹ̀ tọ́lọ́ kò fẹ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ fún un kálọ̀ tí wàá kó jọ pamọ́ ń bẹ̀ bám ó ti ní owó mẹ́ra dáa tọ́ ọ wá fẹ́ fi ilẹ̀ sí wàá lọ́dà ó yìí nù ní gbọ́yọ̀dá rẹ̀ fún yín àmì tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ retí pé kí kọ́ wọlé ni ẹ fi lọ sọ́dọ̀ àwọn tó ní ẹ má gbà ẹ fi lọ sọ́dọ̀ àwọn tó ní ẹ má gbà torí ẹ̀rọ ẹni ibi tó wọ́n ti wọlé ni pé owó tó má ti rà lájà àwìn lọ́wọ́ rẹ̀ níta tó ń fẹ́ sanwó fún kọ́mọ wulẹ̀ wọ́n tó tún kára ń lo kúta fún wa owó sìgá àwìn tí wọ́n rà owó ọtí àwìn tí wọ́n rà bàrágà àwìn tí wọ́n rà ó ti yé nísì gbogbo ìyẹn yóò ṣe kéde Yo, kò ní gbà má torí wà á mọ̀lọ́ ara ẹ̀ á mọ̀lọ́ ta fún ọ tẹ́lẹ̀ àmì tó ti wà lọ́wọ́ rẹ̀ tí àrọ̀ rẹ̀ akànga ni kò ní dàkànga o so ìyẹn kọ́ wa business tó bá dáa torí ẹ̀kọ́ tá a bá mùsùlùmí ká wá béèrè kọ́ ẹ̀sìn wa bá ó ní ìdìgá o àmì yẹn ní sísá aráàmù lónìí síbi ń dá ẹ̀kọ́ yọ lérí ìyá ọ́ dáa fún ẹ̀kọ́ faramu yẹn lẹ́kọ́ jẹ́ ìjọ́dá tó bá dàrí kí á mọ̀ iná nù wọ́n ní bá bá kiri ṣe jọ́ kan ní pàtẹ́nì kan náà iṣẹ́ yẹn ó ti yẹ̀wò ti pẹ́ kó tó di pé ó dọ́gà kiri ọ̀dẹ̀ mọ̀ nípa ṣe yẹ̀wò àmọ́ kàn parọ́ bẹ́ẹ̀ nìyẹn ó bí sí pẹ̀ ẹni yẹn wá jẹ́ ní gbèsè yẹn ọ̀gá wa ti kó sọ ọ̀dọ̀ àbákiri àbákiri wa ni kò sẹ́ lọ ọ̀pá pàdé ẹni lójú ọ̀nà ọ̀nìyàn á ní ah, gbàtọ́ wá ní pàpọ̀ ẹ̀rọ ìjọba ní pé sọ ọmọ owó tó fi jẹun yẹn olóhùn ọmọ ẹgbẹ́ sẹ́dú mọ́ bíọ́ náà bí sẹ́dú lọ sí wá náà ní ọ̀dà ah, bẹ́ẹ̀ kọ́ o ó ní mo mo mo mo mo mo dín falasi pàdé màkà mi ẹnìkan ẹnìyẹn wàá sanwó fún mi à ń pàdé ara ọlọ́jà lónìí sọ owó sì sanwó ẹ̀ fún mi ó yẹn mo fi fọ́ lóúnjẹ bákẹ́ni subhanallah ọwọ́ akẹ́ ọgbọ́n náà fún rẹ̀ bí yé ìwọ́jà alámùsíkùn mi sọ ikọ́ màmá pàjẹ́ wọ̀ náà mo ti jẹ́ lóyìn náà ìníwìn ni. fa nílá kakura yìí kókó ti jẹ́ ẹ̀kú mọ́ abakiri zegeni ó sì kí ọ bọ̀nà fún rẹ̀ àgbàtọ́ pọ̀ gbogbo tó wà lẹ́nu rẹ̀ jáde nínú fún rẹ̀ níjọ́ yẹn pẹ̀lú pé òun ò fẹ́ kí aráàlú kankan kọ́ pánù kún yìí ṣe ẹ̀rọ àkókò àlèmí àti ń bá ìtura náà àìmọye owó aráàlú tó ti jẹ àìmọye iṣẹ́ tó ti parọ́ gbowó rẹ̀ àmì ẹni tó ti parọ́ fún káàkiri nítorí pé ọ fẹ́ jẹ nítorí pé ọ fẹ́ jẹ mọ wọn láàánú la ọdún ojú wa tọ ọlọrun sọ wọn bẹ torí ẹ jẹ ká gbìyànjú ká dínà sí ara níbi tá a dé láyé àdébẹ o ó ti wọn láyé ibi tá a fẹ́ dé láyé àmọ́ àdébẹ afẹ́ akọ àdébẹ tába ti wá kánjú àkànṣera wa ni ẹni tí ó lòwó tí ó lòwó ọba ọkàlá sọ mọ ọwọ ẹfún rẹ sí lórí ikú ni ẹni tí ó ní owó ìṣègùn ni yóò ní ẹni tí ó sì ní ní kò ní ní wáhà sí kan ní anábìyẹ takọ ni ó súnmọ́ kó lálàáfíà ẹni yẹn níta yẹn sẹlẹ̀ náà ni àwọn kan lọ bẹ́ẹ̀ nìkan àbá ológun àbá aláwọ̀ wọn ni kò ṣe oògùn owó fáwọn àwọn márùn àbí kàlá gbọ̀ táàkì márùn náà wọn ni kò ṣoògùn owó fáwọn bàtà wọn dọ̀dọ̀ rẹ̀ wá ní à oògùn owó ti sèkú yín èyí tí mo nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ajẹ́rìí dání àmọ́ ẹ̀ kọ̀kọ́ dé ẹlẹ́dẹ̀ẹ́ tí n bá sọ yín lẹ́lẹ́dẹ̀ ẹ wá jẹ àgbà káàkiri láàrin ọ̀sẹ̀ kan tẹ ẹ bá jẹ ẹ bá ṣe ní ìjẹ tó lọ́wọ́ yóò ṣe fi pọ̀ sí bẹ́ẹ̀ bá wá ti ẹ̀yìn ọjọ́ keje ẹ sọ̀rọ̀ adé yẹn ẹ máa lówó lọ ni ah, ṣé ìjò yìí wọn sáà lówó sára yìí àwọn náà máa ná dọ́là á máa ná pásítà ni àwọn aládùúgbò wa máa gbà lọ́dún yìí àárọ̀ ọpọlọ yẹ kí wọ́n ṣe kíni wọ́n máa gbà wọ́n á dá àmà bọ́ọ̀lù yẹn wọ́n ti wá ta wọ́n yọ báyìí wọ́n ní sẹ́kọ̀ọ́ jìyìn lọ àbá ní kò jìyìn lọ sọ wọ́n bá dájọ́ fún wọn bá wá wọ́n bá ṣe ọba ọba sọ wọ́n di ẹlẹ́dẹ̀ lọ́tọ̀ láàrin kọjọ́ méjì tó kú àbá bá ṣaláìsì. wọn léèyàn wọn ní òsè ńdọ́mà kò léèyàn sẹ́ni pé <laughs> ọba ọsùn wọn lówó níbi kan wọ́n ti di ọ̀rọ̀ láparí. ọjọ́ wọn lówó ní ọdún lówó ọgbọ́ ọjọ́ mọ olóró kò ní ọdún lówó ó lè má gbádùn lásìkò tá a rẹ̀ ń bẹ láyé. sẹ́mi tá a bá wà gbogbo tọ́lọ́ bá fi aha ṣe ẹja tó ìsìlámù wá sí mẹ́ gbogbo tọ́lọ́ bá fi aha ṣe ẹja tó ìsìlámù wá sí mẹ́ ọ̀la oríire wa ni o ẹ bá jà á fi rọ́ máa bá àwọn èèyàn lò àwọn ìyá torí pa abẹ́ jẹ sínú ọkùn ara wa ká mú wa pa ẹ̀rọ o ọ̀la ìkè sọ oríire wa o ẹja sọ̀ra wa gbogbo tá a bá wà torí tọ́ lọ́ ká mọ̀ fò tọ́ bá àwọn èèyàn lò ọ̀la ayé ti débi pé gan ẹ̀rọ máa láti gbéṣẹ́ fáwọn èèyàn gbogbo ẹ̀ tó bá fẹ́ tó tún máa bẹ̀rù ìwọ ò tí mọ ní dáhùn sọ yẹn ó nígbà tó bá tó rìn síbi táwọn èèyàn wà náà ṣẹ́kù ọ ó tó bá báwọn èèyàn burú ní ìṣẹ́ ah! torí ẹ wọ́n tó bá segin fún mi tí bá gbọ́ mú ó sùn àtìmọ́lé ó sùn àtìmọ́lé torí òbí ní sewé ẹ̀ mọ́ òun ní òbí dáa fún ọ torí kí ẹ máa jàmbá àwọn èèyàn fún ẹ máa jàmbá àwọn èèyàn five naira tó bá gbọ́ five naira èèyàn nígbà àbòsí ọ̀pọ̀ láti kìá mọ́ sẹ́ni ẹ bá forí jọ kò wá síbi tẹ́ fẹ́ dé lónìí ìwúrọ̀ yìí náà ni ọ̀rọ̀ àjà náà yóò tún máa fún wa láì wo aláàjì tó ta ẹja kan náà mi ìjà kan bẹ̀ o ìjà kan bẹ̀ o tó ka ẹja kan náà mo kà tá a fún yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti jẹ lọ́gbọ́ èrè etí ò lè jẹ lára àdúgbò ó ti jẹ tó kọ́ náà ti ṣọ́ọ̀ṣì rẹ̀ pé kò ní parọ́ fún ọ ó ti parọ́ fún ọ ọlọ́kọ̀ sọ wa mẹ́ o ọlọ́kọ̀ sọ wa mẹ́ o. ṣe ọjà tí ń ràn lọ́wọ́ lórí iṣẹ́ yẹn ẹ̀yọ́ ní problem lórí ọjà tí ìbá ti ràn lọ́wọ́ ràn lórí business yẹn ká ní lálẹ́rù tí wọ́n fi ń di ọjà rẹ̀ lẹ́nà lè ta àwọn oníṣẹ́ ìyẹn ọ̀dà torí pé tí lórí business yẹn ni àmọ́ aago tí ó lò lórí rẹ̀ ni kò sí lọ́kàn yìí pẹ̀lú yẹn ẹ̀ yẹn ta wáìnì wáìnì sọtí wáìnì ìṣọ̀rọ̀ wọn bá yẹ kí máa ń ta àwọn ọtí líle míì tí wọ́n máa ń mu ẹgbẹ́ ọtí olówó wà àwọn olówó ìsábà máa àwọn tìrìtìrì tẹ́ wọn mu gbé àwọn àwọn bíà bí ìyàbíyà oníkóró wọn wọn ní àwọn sábà mú yòó so àwọn ti ní special ọtí ó ti ní special ọtí eh, bí àwọn àwọn àwọn apá náà ní àwọn fóònù bíà àwọn náà ní special ọtí táwọn náà máa fi ń dára tó máa fi ń sóògùn ọtí àwọn àgbà schnapp ọdún máa fi ń dára àǹtí wọn kọlọkọ sọ abẹ ẹ abá parí ni ó kọ tiẹ buhari ló kọ ti ọtí ọlọ́run sọ abẹ lọ́wọ́ àwọn yẹn gẹ́gẹ́ pé ọlọ́run bá ti máa ti ń túmọ̀ rẹ̀ sọ̀tọ̀rẹ́ àwọn sọ ẹni yẹn ní ẹkùsá kejì tọ́kọ̀ sí kọ́ ọ̀rọ̀ pé ẹ pé náà ní tọ́ sáwàlẹ́kùn àpọ̀dẹ̀ lọ́rọ̀ kan tó fẹ́ sọ̀rọ̀ tẹ́ màmú sí mẹ́kọ̀ọ́ yẹn sí ó ti yé gẹ́gẹ́ bí pé àwọn kan tá a máa ń gbọ́ níwáàsí ó sì gbìyànjú kọ́ máa jẹ́ pé pure wine nìkan lọ́mọ àwọn máa fi ọtí sí ma ó sì gbìyànjú bẹ́ẹ̀ wọ́n náà kó ti gbọ́ pé ọtí ọ̀dà mo dẹ̀ gbọ́ so èèyàn mẹ́wàá lọ́lọ́ sí pé ìmúlá ta ọtí èèyàn mẹ́wàá òkè nǹkan mẹ́wàá lọ́lọ́ sí pé ìmúlá ta ọtí àdébùsọ̀rọ̀ lásán ni pé lọ́ọ̀yìn náà ti lè xamù ní àyìnìyà ọlọ́nà ọba sẹ́bi lé ọtí gángan fún ẹ ẹsẹ̀ lẹ́nu ọtí gángan fún ẹ èrè e-, ibu ni pápá àyà ni. wá sẹ́bi lé ẹni tí ń ta ọtí onímọ̀lò ẹni tí ń ra ọtí ọlọ́run sẹ́bi lé onímọ̀ta ẹni tí ń sọ wíkẹ́ ẹ bá mi fún ọtí á sírọ̀ ha ẹ bá mi fún ọtí yẹn ẹ bá mi fún wa bóyá fẹ́ kó fún fún rẹ̀ ni àbí kó bá wọn fún àwọn èèyàn ẹni tí ń fún ọtí fáwọn èèyàn òun ní í ṣe àwọn tá produce rẹ̀ nìyẹn ẹni tó tún wá ń tọrọ lọ́dọ̀ àwọn yẹn pé wá mi fún ọtí wá wọ́n ti máa ń láwọn òun kọ́ ní produce rẹ̀ àwọn kàtàkùn yẹn mi fún ọtí káwọn yẹn wá mu so ẹni tí ń rà fún yẹn ó sì rà fún àmọ́ ṣe kéde ń rà fún yẹn wọ́n sọ náà hámìlà ẹni tí ń gbé ọtí lọ́wọ́ òun yẹn tà àmọ́ yọ̀ọ̀ bá wọn gbé ni alábàárò ọtí ni alábàárọ̀ ọtí so olùwẹ̀ ọgbà àwọn àwọn tí wọ́n ń tọ́tí wọ́n ń ná ẹ̀sìn gan lórí ẹ̀mí ẹgbẹ́ gbà ìgbọ́ ẹ̀dọ́ báyìí tó bá bá tún àwọn ọ̀t gbogbo ẹ̀mí ẹ̀mí máa lọ wọ́n máa ń ná ẹ̀sìn gan wọ́n máa gbé pálí kan pẹ́rẹ́ one thousand ni one thousand ni so bẹ̀rẹ̀ la ti máa ṣiṣẹ́ tiwa o àfa ẹni tó gbé ẹni tó tún wá lọ gbé bá alimahimoyata ilé ẹni tó lọ gbé bá lọ gbé bá lé ó ti yé òun náà kò sí ṣùgbọ́n àbí ṣe wàá kàkà lẹ́nu yàrá àwọn apèsè àkẹ́sì ah, kìíní yìí dẹ́nu kò wá dẹ̀ ga o ṣé wàá lè fi ẹ̀ bá ń ta wáyé ìdásọ́ ọlọ́run kò ti dẹ́ gbajúmọ̀ ń bẹ̀rẹ̀ dáadáa o ti yé ẹ̀ mo sọ kìíní ìgbàlú bí mo ṣe fi fẹ̀rẹ̀ mi sí ọlọ́run máa ní yọgbà ọlọ́run máa lẹ́nu kò ní oníṣòrí láti rẹ̀ ẹ̀dá ẹ̀ ń sọ ti ń kùn ẹ̀sìn ọtí ń kó lọ ìyóò ní kẹ́mẹ́ta làgùn wọn. mo rò pé oyin wọn lọ ọ̀tọ̀ àlà ṣíṣe ó tọ́ta ẹ bá wa sọ tó mo lẹ́nìkan tó yá sí pé ní ó ń kọ́ṣẹ́ ọwọ́ tó ó wá jẹ́ pé bóyá ó mọ̀ wí díẹ̀ ó lè kọ́ ó lè kà tó ọ̀gá yẹn nǹkan tí wọn ò bá ṣe lára ọkọ̀ tó bá pé bóyá ènìyàn ó jẹ́ olówó ṣá nǹkan tí wọn ò bá ṣe lára ọkọ̀ ó máa ní kí ènìyàn kọ́ tó ènìyàn á ti kọ́ tán kóhun tó wọ́n ti pé àṣeléyìí àṣeléyìí àṣeléyìí so kí ni ìdájọ́ kílẹ̀ lè bá ẹni fún. ẹ̀rí ọlọ́kọ̀sánú wa sẹ́yìn àwọn òṣìṣẹ́ ti ba ayé jẹ́ tó bá yẹ wọn á bújọba ẹ ṣàbùsí fúnra yín ẹ máa bújọba ẹ̀yin gan fúnra yín gan ẹ ìjọba tẹ̀ sí ládùúgbò ara yín pa àwọn kọ́sọ́mà yín ẹ sì bàá jẹ́ ẹ wọn á bújọba ìwọ́n yín ọlọ́kọ̀ọ́bọ̀ ta sọ abẹ. àbáni pé irú àgábẹ̀ ká ọkọ̀ ọmọ sọ̀rọ̀ kọ́sẹ́ bẹ̀. káyọ̀ kọ́mọ rẹ̀ ọkọ́sẹ́ obi tó ti kọ́sẹ́ dáadáa. irú ọ̀gá bẹ̀ kọ́mọ rẹ̀ mọ̀ lọ kọ́sẹ́ bẹ̀. tó bá wà lọ kọ́sẹ́ ń bẹ̀ so kọ̀kọ̀rọ̀ bá wà yíwì yẹn tó bá ti mà tó ẹ̀ bọ̀ bá mà tó fi kọ́ tán kó lè kọ̀ọ̀ká yẹ ìjọ àìjìgbà mi ẹ̀yẹ́rọ̀ bìnrin dàkún kí n lè kọ́ kínní torí pé mo rí pé kọ̀ dáa kọ́nà síwájú kó tó mọ̀ kò lè rí yí padà mo rò pé agbábọ̀ yìí báyìí kò lè rí yí padà ọjọ́ wa ti kọ́ kó ṣe kó mọ̀ kó wọ́n tẹ̀ dédé rẹ̀ mọ́ kọ́ mọ̀ yẹn tẹ́ mọ̀ kọ̀ọ̀kan yẹn kọ́ àmà fi wí yẹn rán kọ́ mọ̀ lọ láyà fún ibi sẹ́yìn torí kó wọ́n fi ìbàjẹ́ rán irú ẹ̀dẹ̀ ní ẹni tẹ́ bá bí lèèyàn máa ń jẹ tó bá kọ́ ní sẹ́nà ní oṣù kìíní lèèyàn jọ ọmọ mi náà ṣe mo kàn lọ sí mo jẹ́ ìgbà wọn yóò lè jẹ́ kí n jàmbá yín ẹ bá fẹ́ parọ́ mi mà ti ṣẹlẹ̀ yìí ó lè ti ń jàmbá yín a dáhùn láti kẹ́ àwọn àbí tẹ́ bá jẹ́wọ́ àbí tẹ́ bá yí padà ọlọ́mọṣà tún wá sí ó gba àwọn ìṣẹ́lẹ̀ kó rẹ̀ o àtúnṣòwò wọn náà mẹ́nu wa kó ló bá kọ́ sọ wa táwọn náà bá da ẹ̀rí pé ìjọba wọ́n da ẹ̀rí pé kí ni ìjọba wa ó máa da ìbàjẹ́ tó gbé ìbàjẹ́ láti lé. ṣùgbọ́n àbàyẹ láti lé òun lọ́pàá là ń gbé lérí ìjọba táwọn ìjọba alábàárà láti lé ni wọn ní wó sí tó bẹ́ẹ̀ wọn á mú ọ ní wọn kó ṣe tìyín jẹ ìtura náà owó owó owó àwọn kọ́sọ́mà tiẹ̀ tó wọn jẹ ńkọ́ wọn wọn wọn jẹ níjà àbòsí wọn jẹ wọn dá mbẹ kárípa dá mbẹ kárípa píọ mbẹ kọ́lá tí yẹn bá píọ wàláyé ìyẹn padà là nídìí rẹ̀ ẹ̀yin wọn ò kéré kan máa ń business gbogbo àwọn sáré máa ń sáré jèrè àpò business yẹn yọ pọ̀ táyà bá wà lọ́wọ́ mẹ́rin kan business yẹn wọ́n máa twenty naira lélẹ́yìn kẹ́nìkan wọ́n á se dàdé ń jèrè ten naira ẹ̀mí ìlú níbẹ̀ ṣe bọ̀ tó bá file ìrọ́jú tún jèrè five naira níbẹ̀ òun làwọn èèyàn padà máa bára jà. bá a ti ta káàdì ní káàdì àwọn glo tí ń gbà àwọn ẹ̀dá máa ń ta ní one ten ṣùgbọ́n àwọn kan máa ta lọ́dẹ náírà ó lè jẹ́ pé èdè wà nù rẹ̀ bóyá bíi five naira náà ni ẹ̀ tó bá ta ní ọ̀nẹ́ naira yẹn kò ní ní fi one naira lọ́bẹ̀ ọ̀nẹ́ naira yẹn padà wá jẹ lọ́kùn tó ní torí pé àwọn èèyàn máa láìkẹ́ wọn lára jà lọ́wọ́ rẹ̀ òun ti sì láìkẹ́ ẹ̀rìn yẹn náà òun gan ìṣe bẹ́ẹ̀ ọjà tiẹ̀ náà wà àwọn tó wà lójú àná lẹ́sìn yóò mọ̀ lọ́dọ̀ ìwà rajà lójoojúmọ́ kí ló tó kó o má se é ẹni tó yàrá bá lẹ́sìn yóò náà ní padà máa ń se kí ni bó ṣe bọ́ọ̀ ṣe dára wọ́n fẹ́ẹ́ ti ṣe dára inú wọn máa dùn sí inú wọn máa dùn sí àmọ́ àgọ́ ò lè ṣe mo lè lẹ́kọ̀ọ́ kí ni lẹ́yìn mẹ́ta ẹni pé mo ní ẹ́ẹ̀ wọ́n á ronú pé èmi náà tẹ̀ wá máa ṣe bẹ́ẹ̀ sọ́ọ̀bù àmọ́ mo ti láàrin yẹn nìkan mo fẹ́ bẹ̀rẹ̀ ipò yìí máa lẹ́sẹ̀ ọjà torí gbà mí gẹ̀rẹ́ máa kí ni máa ṣe ẹ̀ láǹfààní tẹ̀ ní mà ẹ padà ní kọ́sọ́mà ó lè pẹ́ o táwọn ọmọ arọ wa ẹ̀já lọ́dọ̀ lápájá àríra bẹ́ẹ̀ àríra bẹ́ẹ̀ ẹ̀já lọ bẹ́ẹ̀ kò ní wọ́n ó ní kọ́ alábàámu ṣe lọ bẹ́ẹ̀ ẹlòmíràn torí kó yà máa lẹ́sìn yọ ni o lóbi la yóò sì lọ sí yóò lọ sí dùmọ̀tà ẹ wọ alájọ sẹlẹ kó tó dé yóò sì wàhálà five hundred yìí o torí ọ̀nẹ́ náírà tó dé wíwá yóò sì kọjá sí kò sí nínú àjọyọ̀ kan méjì náà lọ yóò sì kọjá sí dùmọ̀tà yóò sì gbàgbọ́ wàhálà kọfẹ́ náà yẹn tó yẹ kí ló tà lè máa ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ kí sẹ̀ tó máa dáa tó ní tó pa fún àwọn èèyàn wàláyé àwọn yọmọ pé ara wa ẹnìkan bẹ nílọrin o organizer ni sí organizer ni ó ní ìjàlá yọ ọmọ sẹ ọ̀rọ̀ kọ̀tà ò sí ọ̀rọ̀ kọ̀tà kò sí olùkọ́ kan náà máa ń pè ìrántí rẹ ni gbogbo wàrà wà níṣẹ́ gbogbo gbogbo kàrà ìṣẹ̀lẹ̀ kọ̀ wà níṣẹ́ iṣẹ́ máa pọ̀ lọ́dọ̀ tiẹ̀ bá a mú ni wọn á ní ọmọ òní ń dá sí wọn ni ọjà rẹ wọn ni kó àgbà kí ó bá ṣe tí lọ́ọ́ rẹ̀ rà fún yín tẹ́bá ní ọ̀nà àánú ní ọlọ́fà bàbá kásẹ̀ ọlọ́fà bàbá kásẹ̀ wọn á ní wọn ìmọ̀lẹ́mọ̀lẹ́wọ̀n. àwọn yẹn wá wò iṣẹ́ lójoojúmọ́ yìí kí wọ́n tó rí eh, eh, eh, five naira wọ́n tó rí mẹ́tò mẹ́ta báà mẹ́ta ṣe òun ti ṣe bí ogún ìṣèkànnì wà láyọ̀ aláwọ̀ yóò ti jìnnà jìnnà yóò sì wá síbi tó wà wọ́n àṣẹ àbẹ̀ kò ní wo kúrò tó wọ́n ọ̀dà gbogbo tó ń kọ́ dọ́dọ̀ rẹ̀ yóò gbé lọ́dọ̀ rẹ̀ kò wá sígbà kẹ́ máa bá kó tó wá lọ́mọ sẹ́bà ṣùgbọ́n ṣe rí nìyẹn táwọn máa ṣe wẹ́ẹ̀. yóò gbé ọ̀dọ́ rẹ̀ ọjà ọjà ọ̀rẹ́ lẹ́sìn bẹ́ẹ̀ ẹja lọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ lọ́mọ káàkiri ọ̀tá máa ń gbé ẹlọ́mọ bá jẹ́ wọ́n ti kéré jù sì má jàrá mu má sì kíni má jàrá mu ìtọ́jú taala. ní ju ní ọ̀là ọ̀tá àlà àlà. abẹ́ ìbéèrè ẹ̀ àti ẹ̀ dáhùn nípa pé tó bá ṣe òkú sílé àwọn míì máa ń gbé wọlé nípa pé báwo yẹn private part àwọn ara wọn yẹn tó máa mú wọn pé tó bá ṣe òkú wọn sí etí ilé wọn pé wọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta gbóró ráwọn táwọn yẹn máa ṣe ní bóyá ní ẹ̀ ní wọ́n máa pè ní mọ́ṣúárì yẹn lẹ́ẹ̀kejì tó lè pé alọ́sí òkú ní sáyẹ̀dì kan lẹ́kọ̀ọ́ wọn pẹ̀lú ní làbárì ó dà pé ìgbà míì wọ́n máa ń ra abẹ̀yẹ bí abi family ṣé ó máa ń ṣé ó lọ bẹ́yẹn tó lè pé wọ́n lè sin bí family síbẹ̀ lẹ́ẹ̀kẹta tó lè pé lápẹ̀jú èèyàn ń ta ọjà lẹ́sìn ní kéèyàn máa bá wọn tajà bí wọ́n kẹ̀kẹ́ fi ṣẹ̀sán bóyá èèyàn ń ta kẹ̀kẹ́ wọ́n á ní pé one thousand one ló máa ń ta wọ́n nígbà míì ó ṣeéṣe bẹ́ẹ̀ one two téèyàn lè tà tó bá bọ́ sí lẹ́yìn tí wọ́n bá tà ní wọ́n á tù yẹn tó yẹ pé tó bá tà lọ tó bá padà rí tó bá padà rí tà wọ́n á tù ṣé owó yẹn ìyẹn pé wọ́n á tù yẹn ọ̀ndẹ̀ náà ẹ̀ ó lè àwọn àkànlò máa sọ pé bẹ́ẹ̀ á gé ní ti yẹn téèyàn lè ṣe bẹ́ẹ̀ àti bá àti òun olólùwọ́ yẹn aburú ni o ká má ṣe rẹ ó ti yé torí pé tó bá jókòó lé wọn kò lè ọ̀nà náà yóò lè jáde lẹ ẹni tó sábà fi lè wá síbẹ̀ náà ló lọ́ọ́ lẹ́nira àyàfi ẹnìyẹn bá lòun fi lẹ̀ tó bá tó bá ti tajú bẹ́ẹ̀ ló máa mú un lọ but a máa rọ ọ̀gá náà kọ́ mọ́ bẹ́ẹ̀ kọ́ a máa rọ ọ̀gá kọ́ mọ́ bẹ́ẹ̀ torí yóò kó bá tó ọmọ nìyẹn ni wà táwọn èèyàn wá dá ni wọ́n dá látòrí báwọn èèyàn dáadáa wọ́n dá tẹ́wọ̀n tó dára ẹni tó bá ti yá ní sèse tó ti báwọn yìí tó bá ti di pé ọ̀dà àti ìmọ̀ ìlú náà kí ìmọ̀ ìlú náà bẹ̀ tẹ́ bá ń nasí wọn àpò ní ta fún wa wá tu ẹ̀ ní ọmọdé lérí kọ́sọ́mọdé wọn lọ kọ́sọ́mọdé kí ni yọ̀ọ́ mọ̀ lọ wọ́n á tún ní ọmọdé lérí kọ́sọ́mọdé wọn lọ má wulẹ̀ lọ fẹ́ sinmi kọ̀ọ̀kan má se àánú débẹ̀ o máa gbowó ẹ̀ pé lọ́wọ́ ẹ̀ tó bá tó ń lọ sẹ́yìn yọ̀ ọ̀gbọ́n tó yarí mu tó bá fẹ́ bùn lówó ni wọ́n á bùn lówó lásìkò tí ò lérò tí ò jẹ́ nígbà kẹ́kọ̀ọ́ yá wọ́n nira ẹ̀ ló padà fi bùn ó nìkan wọ́n jẹ́ tó máa kọ́ra ẹ̀ ló fi bùn ó nìkan wọ́n jẹ́ ọmọ o ẹ̀ wọ́n fẹ́ bùn nìkan kan alẹ́ bùn nìkan lọ́tọ̀ ìyẹn ni ó ṣe tí ó fi máa jàǹbá rẹ̀ ẹ̀ wọ́n ní pé sáà lè ra àwọn tí wọ́n ní wọ́n ṣe àwọn sínú ilé nítorí pé wọ́n máa tún pàtì ara yẹn tiẹ̀ ní kó sojú sí tiẹ̀ ó ti yẹ kọ́ ọ dẹ̀ wá láti sáfún bí tí wọ́n ti yọ pàtì ara rẹ̀ sòyìn wa ní kọ́ lọ sí tó jẹ́ èèwọ̀ èèwọ̀ ni kò sì kú sínú ilé so anabi ni látàjẹ́ àlóògùn yóò ta kún ọkọ ọbẹ̀rà ẹ má sọ lẹ́yìn ìsàrè ni wọ́n á bí tọ́ orí kọ́ lọ́la àfi àlọ́sẹ̀kú rẹ̀ sí táyà wákàrà wàá sàkúrú gbà yẹn àwọn ọ̀nà ọlọ́run mo rò pé gbọ́ yé ìyẹn báyìí dẹ́ wọ́n ní àwọn tí wọ́n ra fáwọn ìkàtà máa ra pẹlúgráǹdì kan tí wọ́n rà pa ọlẹ́ ìjọkójú kan wọ́n àmì wọn sí wọn lọ sókè ìranu àtòsí ní ìranu àti kìnnì àtòsí òun ni kò sí tó pa bẹ̀bí náà mo wítínẹ́sì kanjọ́ kan rí lẹ́kọ̀ọ́ mẹ́wàá sọ̀rọ̀ tí wọ́n òun náà jẹ́ ọkọ̀ rà ní fámìlì wọn báyìí wọ́n kàn ju wọn sínú kòtò sá lóòótọ́ kò sí tó kúrú ká gbẹ́ kóòtù dín lọ́lẹ̀ fún mùsùlùmí kò burú ara ẹ̀sìn náà ni àmọ́ ìtọ́ dáa jù ní kíni èyí tí wọ́n ń kọ́ iléeṣẹ́ gbẹ̀rẹ̀ òun lọ́ dáa jù ni wọ́n ń ṣe yẹn kò tiẹ̀ jọ ńlá mùsàdìsá ẹ̀kejì ni pé wọn ò tún ní san òyòkù sílẹ̀ lẹ̀ òkè ẹni tọ̀hún ni wọ́n máa òkè ẹni tọ̀hún ni wọ́n máa kò ní kan lè wá sọ̀rọ̀ wọn àwọn so ìyẹn ọba ọ̀rọ̀ tí tí máa mú lọ́wọ́ sáré kí àbá lè kí alẹ́sàlámọ̀ sí kò tó burú mẹ́ àmọ́ tá a bá sáà pé ká kí nígbà yẹn òfin dà tàbá àpọ̀ ìdí pé ká kí nígbà yẹn òfin dà ó ti yé sọdọ̀ ẹni tí orógbó àtòbí tí wọ́n fi ń ṣèyàwó àti palm oil tí wọ́n máa ń lò àbí kílẹ̀ pé ẹ mú ni àbí palm wine wine lẹ́pẹ̀ẹ́ wọ́n ní ta lè lò ó níbi e, ìgbéyàwó kò sí gbèsè lọ́dà ó ti yé kí ló bí obì mẹ́sẹ̀ níbi ìgbéyàwó ẹgbẹ́ bí kó àtàwọn dàrá ni so kí ni orógbó mẹ́sẹ̀ ń bẹ̀ kó gbó kó tí kí wọ́n lo àwọn gbó dáadáa ìpìlẹ̀ ránu ní ìpìlẹ̀ ránu tẹ́ palm tẹ́ lò kí ló bẹ́ẹ̀ sẹ́ ń bẹ̀ ọtí àwọn àgbà kí ni wọ́n pè yín lẹ́nu apárí àgbẹ̀nà pè apárí tọ kí lẹ fẹ́ fi ṣe sẹ́fẹ́ kí ọmọ yín ó bí wọn apárí ni kọ́lọ́kọ́ sọ abẹ́ torí ẹ̀ kì í ṣe tọ́ da ẹ má ti fẹ́ lò bí ìgbéyàwó ti ní ẹ̀yìn ẹ̀kọ́ fún wa torí pé ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ aburú ni sọkọ́lọ́ kọ́ sọ wa ní ọlọ́tàlá náà ah, ìbéèrè mi àkọ́kọ́ ni pé.

àbí kò sí nǹkan kan bóyá àwọn ìlérò kú mo bá bẹ́ẹ̀ ṣe àwọn àlàyé yìí ìkẹta bóyá náà sọ rẹ̀ kan fóyàn bóyá bíi ilé ọ̀dẹ̀yàn lẹ̀ dín pílé bóyá sàárè wọn lọ kẹ́yìn tó rà yẹn lẹ̀ dín sọ fún wa bí àgbẹ̀rẹ̀ tẹ̀yàn gbọ́ pé ilé yìí tí mo fẹ́ rà yìí sàárè ìbẹ̀rẹ̀ bá ń gbẹ kúrò tí wọ́n lẹ̀ fara wọn pé kò ó gbé náà ẹ wá ara lé tán ni kẹ́ mú wá táwọn fi gbé kó àbí kéèyàn lọ káńsù fúnra yẹn láti gbé so àdúrà mẹ́rin tàbí mẹ́rin pé ká lọ káńsù kẹ́ gbé nàbà tó padà gbé láyé rẹ̀ yóò lé gbé fúnra yóò àwọn àlùmọ́ ó bá yín gbé so pátákó ọba yín gbé wọn nìkan ẹ̀ mú wá bọ̀t inú owó dàmú àwọn fẹ́ sòrò lẹ́yìn lé gbé fúnra yẹn àwọn fẹ́ sòrò àwọn fẹ́ sègbè àwọn fẹ́ sàwò so pẹ̀lú sásọ yẹn báwọn sòrò kankan sẹ́yìn lè kó yẹn kalẹ̀ pọ̀tẹ́ yóò lè fẹ́ kí sáré yóò sí àìsí bẹ́ẹ̀ wọn àgbà fún yàkéyò gbé fúnra yẹn gbogbo kéèyàn ló dà sínú méjèèjì ṣebí léèyàn ó ti di léèyàn ó ti di léèyàn fún wa bọ̀tú wọn tí à ń bẹ̀rẹ̀ léyìn lọ ṣẹbẹ́ ẹ̀rẹ́ ti gbà wọlé wọn bó lọ àyẹn ní sèyí lé ní oníwọlé gbogbo property kìíní yàtọ̀ everything àfọmọ́ olóògbé ó jòkó so wọn àní tí à ń bẹ̀rẹ̀ léyìn lọ àtìgbà tó máa ti fa ná kìíní yìí so ẹ̀rẹ̀ tí ní authentic tẹ ní lọ́wọ́ bí ìwé. tó ti ṣe authentic tán. kò tí sí. tó ṣe ìyẹn tán sẹ́. ọ ti yẹ ẹni láìsàn lábẹ́ òkú bàbá ìwọ máa ti pé láti wẹ́ẹ̀tì báwọn làwọn ògbé tí wọ́n kọ́ kalẹ̀ ṣẹbẹ́ ló lẹ́yìn sọ. bẹ́ẹ̀ fáìbà ó ti yé tí ọba ti sí láti wẹ́ẹ̀tì yẹn ẹ lè padà dé kàn nígbẹ́ rán kúrò mbẹ ẹ ẹ níṣòro kan but nǹkan kan ìjọba náà bàjẹ́ síbi pé àwọn náà ní gbọ́ yé débẹ̀ hmm. ẹ gbọ́ mi àwọn náà ní gbọ́ yé débẹ̀ but tẹ ẹ bá fi ọwọ́ ìjọba bọ̀ tí ọba lọ nígbà pé nǹkan bá dé lọ́ba tẹ bá gbẹ lóde bá bẹ fún bẹ gbé eyín ní lọ́wọ́ wọ́n sì dé padà wọ́n kò ní wá wọnú kọ́mpáàdì ẹ̀dùn ọ̀gẹ́sà rẹ̀ ti parẹ́ kó bẹ́ẹ̀. wọ́n ní. ìgbà tí wọn bá ní kókò lè lọ sọtì ẹ bá kọ́ra palẹ̀mọ́ rẹ lóru ẹ palẹ̀mọ́ rẹ nìyẹn wọn lọ da sí ìyàtọ̀ mẹ́rin kó ti pẹ́ mẹ́ kó ti máa jẹrà ẹ bẹ́ẹ̀ ni pé táwọn olóòtú máa padà sí bọ́ọ̀sì tẹ bá gbégbá bẹ̀yẹn náà tẹ máa fi lè ti gba yín lóhùn tán tẹ wọn sì kìíní ẹni rọ́gbọ́n ti ṣe sí dẹ́pà pé kó mẹ tí ò ní la tó wàhálà lọ. ẹ gbọ́ mi sọ ọlọ́run sọ abẹ́dà ẹ jọ ń bọ̀ wọ́n ṣàrà ọkọ wọn lẹ́ni tí ó kírun àbí tí ó kàwá jà tán níbi ìrún sórí tí mọ́mọ́dé ti rò kú sí ọmọ wò ni kò ní wò yọmọ kasúrà mi ni yọmọ kasúrà mi ni tọ́wọ́ tó kasúrà yẹn dẹ́rẹ́ tí mọ́mọ́dé ti rò kú yóò tún mú súrà mi yóò tún ká tó tó kàn lẹ́nu ẹ̀sẹ̀ mọ́mọ́ tí o kó tó dégé ni tó tó wọ́n kó tó kà tọ́lọ̀ máa ní ọ̀hán kuran dada kọ́kọ́ yá sábàrà ká bàtẹ́ bá mi ká dáa ni màá mú àrùkù so ìyẹn yàrá àpẹẹrẹ kejì. ìgbọ́n sókè ní orí irun ọ̀nà mẹ́rin náà ni tẹ̀gbẹ́rẹ́tò ní ìfàm tàbá lọ sí rùkù tàbá jẹ́kọ́ ní rùkù tàbá jòkó lórí rákà méjì tàbá lọ mú rákà ẹlẹ́kẹ̀ẹ́ta wa tàbá dìlé bẹ́ẹ̀ á ṣe òtítọ́ àwọn yẹn máa ń ṣe náà wọ́n rí àìrí kan fún abẹ́rẹ́ yìí ò nílẹ̀ dáadáa tó ikú àlẹ́wà muhammad ó ti yé káàdà yẹ́rọ̀fà òyàdé ní ekòlè hapdéwàrà fàáyì ikú òjíṣẹ́ ọlọ́run ọba ọmọ ngbọ́ rẹ̀ méjèèjì sókè nígbà tí máa ń lọlẹ̀ tí máa ń lókè ó ti yé sọpé tí máa ń lọlẹ̀ tí máa ń lókè gbogbo tó bá ti lọlẹ̀ tó bá ti lókè lẹ́yìn sókè nítorí máa ṣe ọwọ́ rẹ̀ sókè àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ pé ìyẹn ló lágbára ìyẹn sì wà nínú buhari àti muslim ṣe yẹn ní alẹ́ yọ̀ọ́yà alẹ́ jùlọ. Allah ta'ala alam obìnrin. àwọn àbá àkàmọ́dé ló dìde lọ́dọ̀ kóbìnrin kó ṣe kàmá àmọ́ ńgbà tí ò sẹ́rí dàrẹ́tì tó sọ pé obìnrin ọ̀gbọ́dọ̀ ṣe kàmá ntọ́kùnrin bá se kóbìnrin náà ṣe kókàn sí kámọ̀ rẹ̀ jẹ́jẹ́ ni ó ti tó bá sì kámọ̀ rẹ̀ tán kọ́ ẹ̀sẹ̀ wàá gbé lòdò ẹ̀ sì láníyàn kàtà ẹ̀dá ẹ̀sẹ̀ máa ṣe nàwọ́ ẹ̀tù bá sì kámọ̀ tán ntótó wà lórí ẹ̀mí ìhun náà ni àníyàn yín pé mo fẹ́ kírun àyílá mo fẹ́ kírun àlásàrì òun náà ni àníyàn yín kẹrẹ ṣe tẹ́kpẹ́rẹ́ àtúnlẹ̀ yẹra kábàtà àtúnmọ̀ wọ náà sóyè ọlọ́ọ̀tọ̀ àlàáfíà náà. náà bí àwọn èèyàn lọ rẹpẹtẹ tọ́ àrùn fúwàdà wọn ní kí ló lè ṣe ní tí sì ní wípé ọkọ̀ tó bá lọ́dọ̀ ọ̀dọ̀ yóò sì kábàámọ̀ lẹ́ni tó ṣe yóò sì dání ẹ̀kọ́ òun ní padà síbẹ̀ mọ́ kò sì ní sí ẹsẹ̀ yẹn rárá yóò kọ́kọ́ kó bẹ̀ tó bá ti wá ṣe yẹn àwọn tó dúkù tó bá jẹ́ kó bá rí wọn kọ́ lọ́dọ̀ wọn padà fún wọn tí ọba wa rí wọn yọ́n bá ti pàdé wọn láyé ọmọ fún wọn lọ́wọ́ tí ọba lẹ́ pàdé wọn èyí tó ṣe yẹn náà ó ti sọ kọ́ lọ́wọ́ bá fi gbà lẹ́rù àwọn tó lọ́wọ́ bá ti máa clear àforí ìtọ̀ lọ́wọ́ bá ti máa tẹ́jú kó máa clear tí o bá tọ́ ara ènìyàn láyé tó bá kó fi di àlìkè ámà ni so tó bá wọn lọ́wọ́ bá yọ gbà lẹ́rù yẹn tó bá sì wọ lọ́wọ́ bá yọ gbà sí òkú yẹn láàrin àwọn ènìyàn torí pé ẹ̀tọ́ ọmọ nìyẹn yàtọ̀ sí ẹ̀tọ́ ti ọlọ́wọ́ bá ẹ̀tọ́ ọmọ nìyẹn lẹ́gbẹ́ ní ká dá padà fún gbàmí òun máa ń tọ́lọ́ bá forí di wà kọ́nà bàbá wa sí ọ̀nà tí kíní yóò fẹ́ràn ẹ̀gbọ́n báyìí so Allah ta'ala àlà. tí wọ́n á rí bí wọ́n abẹ́lá kó bàrà abẹ́lá ọba rẹ̀ gbọ́ pé ju ni mi ni ìtọ́lọ́ tó dà ń ṣe yẹn tó bá ṣe fún wọn náà kò ní dùn ma kò ní ṣe kíni kò ní dùn ma a ah, àwọn ìṣẹ́ wọn ò dáa tí ẹ bá ronú wọn gbà báyìí ló sì máa gbìyàn dájọ́ látọ̀ ara àwọn tó dá báyìí torí ọlọ́ nítorí látọ̀ ara àwọn tó dá báyìí àwọn tó ti wọn kàn máa ń fúyẹ́ díẹ̀ díẹ̀ níbi àwọn tó bá jẹ́ pé bí àwọn bí àwọn bíi kásán pé bóyá bíi kábíńtà àbí nǹkan ìdí táwọn materials ìtọ́wọ́lẹ̀ ṣe ẹdún tèrè ẹ̀yìn máa tán sí ẹ̀yìn náà materials fún ọlọ́pọ̀lọpọ̀ gbà àwọn tí wọ́n náà ń sìn àwọn náà ń jẹ wọ́n ti tẹ́tí ń jẹ so bricklayer àníyàn ó ti mọ̀ kọ́ra kó wo to yí block báyìí lójúmọ́ kò ní tò yọmọ̀sá ẹwà ni ó sì gbowó ojúmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn náà dẹ̀ ni wọ́n tó máa ń jáde ń gbòmí náà símẹ́ntì wọn làwọn tó promise ẹlòmíì tó bá ní bàbá kalẹ ẹyin lẹyìn sẹbẹ yẹn àwa ni àwọn dẹ ní disimẹnti díẹ wà gbàgbà yìí tán nǹkan ní nǹkan ni o onílò ní o mo ní disimẹnti díẹ wà gbàgbà yìí tán adẹ ní ti pákó ẹ wá kó ẹ wá kó ní o lé aláwọ yẹn burú wọn burú gan ni wọn kà ń bara wọn jẹ ni wọn mọ káwọn bara wọn jẹ ọ sọ wọn bẹ o sọ wọn bá bá ta la àlà. sí papọ̀ ni torí kọ́ kò lè kò ní ti sara ama tí o fèrè kalẹ̀ àjọ sí ni òkà ní bá a dín ni àyè gbà wá láti má se nítorí pé o ti sẹ́kọ̀ọ́ torí kọ́ wọlé ká ní bá a dín ni tí mo bá ti sálámà àánú àní sálámà ti wà ó dìde bọ̀tú pépé ìtara ìṣe ọ̀rọ̀ kọ́ dá ìkọsẹ̀ lójú wa tàbá sálámà ọ̀nà ti wa èyí tó tẹ̀sùn lọ́dọ̀ àwọn àbá ni pé kábàwò lè ṣe bàdí mọ́ so àmọ́ àbá mi gbà pé ká ṣe náà ni àmì tó tẹ̀sán wọn níbi ká mọ̀ lò torí pé kò dára yẹn lójú wa a rẹ̀ ti fi inú táwa kí tá a fi sàgbèsì àti fi dá lólẹ̀ yẹn tó mọ̀ ká ti di mọ́mọ́ ara wa lẹ́yìn gbà yẹn sọ àmọ́ bá ṣe kọ̀ọ̀bà lẹ́yìn gbà yẹn náà kò sí míì tó bá ń ṣe bí wáàsí báyìí ní àṣùbà ó kàn máa sọ ẹ wá kírun bàbá alágbájá ìyá alágbájá máa wá dákúkálùkù bàbá mi tó bá ń ṣe wáàsí algo serioso. Ìmọ̀ máa dúpọ̀ sí inú serioso. Tọ́wá ṣe òfíìsì bíi láì, kálẹ́yìn kan wà ń ta tí ó mú kalẹ̀. Ṣòro ẹni tó wá ń gbọ́ òfíìsì bíi láì, aṣáájú lẹ́nu. mbẹ ìpinnu tọ́lá ṣùgbọ́n kátó wọn á gbé máìkì sẹ́nu ká máa sọ pé ìyá arísí ẹ̀ dìde ìyá kàmọ́ ẹ̀ dìde bàbá sàkó ẹ̀ dìde àsìkò òtítọ́ ìranù ni ẹjọ́ dọ̀rọ̀ náà ìranù ni. ìyẹn dẹ̀ ní àṣejù ní bídí àníyàn ṣe kò sẹ́ni tó rán wá àṣìṣe lẹ́yìn ìgbà tẹ́ pé wọ́n tán kárí àlùwàlá alálùwàlá ẹ̀ mọ́lá fira ó kù sẹ́jú márùn-ún alálùwàlá ẹ̀ mọ́lá fara àsìkò tó tákìrún ó kù sẹ́jú márùn-ún kò sẹ́ni tó ìranù òun ló ń ṣe ẹni tó bá tó wá sí pásítọ̀ àlọ́ òun ṣe tiẹ̀ tiẹ̀ tó máa lágbà tá a dúró àti ẹ̀ máa dùn àmì oṣù máa pílẹ̀ wá sí àwọn èèyàn ìyẹn ìranù ìyẹn tó lágbà tó pásítọ̀ kò yẹn ní àwọn kan sùn lọ́wọ́ onídjẹ́ wọn sùn bí ariwo tiẹ̀ tó ń pa ẹlòmíràn ṣèyí náà bí làkàní ọbẹ̀ pásítọ̀ yẹn sùn pé tó wà gbẹ́nu dúró òun ó dìde oníjọ́ níbi sùn ẹlòmíì ọ̀rẹ́ wà nulẹ̀ ẹlòmíì ò jẹ́ ti dìde tẹ́lẹ̀ oníjọ́ gbádùn rẹ̀ ọlọ́run ti fẹ́ ká ọba ti pẹ̀rù tán ẹni tí ó dìde ó dìde kọ́mọ wọn lọ́la sí ẹni tó ṣe kọ́ bá kùsẹ̀ yìí máa lọ́wọ́ ṣe kíni yóò tó dìde ó ti jókòó sẹ́yìn máa lọ́wọ́ tó ti sọ̀pẹ̀ wọn ọ̀rẹ́ wọn ń sẹ́ kágbó wà síbi ẹnu lẹ́yìn gbàtà bá ṣe kíni àwọn tí wọ́n ní gbàgbọ́ jù yín lọ wọn ò ṣerú ẹ̀ àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá jù yín lọ ṣe irú ẹ̀ tó bá ti pèrún tó wọ́n ti bá kílẹ̀ náà nù àti pèrún ẹ ti pèrún náà nítòkù ní kágbọ́ kàmá tó wá sí wáàsí wáàsí rẹ̀ sígbà yẹn kì í sí lẹ́yìn ìrún pípé lọ́wọ́ àwọn àfi wáàsí sí wọ́n àwọn tuntun fẹ́rẹ̀ mi lẹ̀ ló kọ wọ́n ní ajínigbérùn ajínigbérùn so islam yìí wà níwọ̀ntúnwọ̀nsì wàá tó bá àwọn kámẹ́rà tẹ kàṣẹ́ nìyẹn kó ẹ̀rá mi ni àmọ́ kò ní ká má lọ kírun lẹ́yìn rẹ̀ lókun bá tí ẹ̀ wá ti ṣẹ́ bọ̀ tí nǹkan yẹn bá ń bí wa nú ìyọ̀n ní ká má kírun nulẹ̀ torí kò ṣẹ́ bọ̀ tó bá gbé ṣẹ́ bọ̀ nísìn dẹ̀ nǹkan bá tí à ń yára kà kọ̀dá alójú bí kọ̀ọ̀kan bá jáde lẹ̀ kọ̀dá bá dá alójú nísìn àní kírun yẹn lẹ́yìn rẹ̀ àmọ́ kọ̀dá alójú inú ọkàn wọn bí wa á bí wa torí pé lànà ní torí pé àrí pèsè bọ̀ títọ́ lọ́wọ́ fi lànà fún wa tá a fi rí ibò míì mo rò pé agbára ni ẹ̀rọ kọlọ́ba kí òfin ẹ ẹja sọ fún wa akálọ́ fún náà lọ́la ẹja ṣàlàyé fún àwọn nǹkan méjì máa ń ṣe tó kú díẹ̀ káàtó lọ́wọ́ ajá ìgbàjá àlàwọ̀ wọn sọ báyìí alábàárí sáyẹ̀dé wọn sọ báyìí nínú àwo orin tiwọn so ìlànà ní òkú yẹn lóòótọ́ kìí ṣe pé kó fi ọ̀rọ̀ wọn jẹ́rìí aburú lójú méjèèjì ni kìí ṣe bẹ́ẹ̀ torí pé ọ̀mùtí náà ń gbà mí náà bí mo ń sọ̀rọ̀ tó ṣe kíni ọ̀rọ̀ tó dáa tó nílò àká yìí amugó náà sì máa sọ̀rọ̀ ìlú gbígbà mí so àwọn bá yẹ kóun lọ́kàn wá sọ di ẹ̀rí láti inú kùránì àti sunnah alágbèbá muhammad ìyẹn ni òṣèkẹ́ni òun ni ọ̀dà tó bá tàbí bí mọ́ra wọn tó fi sọ̀rọ̀ kò tí ì burú jù kọ́dà tó máa tó bá ti mọ̀ pé amúgbó láàrin wọn sì lùlù sí kọ́mọ́ kan ní kọ orin wọn ó ti yẹ kọ́ mu wá lọ́ọ́ dàrẹ́ pípọ́ sọ báyìí nínú orin rẹ̀ kan orin ẹ̀dẹ́gbà láka yìí kò tí ì burú jù dẹ́ kọ́ gbọ́dọ̀ sọ di àṣà ó ti yẹ so torí ìdílé kọ́ ló kí kọ́sọ̀ wà níb túmọ̀ sí pé àdúrà yín gbà ẹ̀ ẹ̀ ní lálàá pé ẹ wọ sọ funfun ẹ̀ ń rìn lọ́nù mọ́lẹ̀ ẹ̀ ní lálàá rẹ̀ ti kọ̀dẹ̀ sọ ìkọ́mọ̀ jò lè ṣe ṣe ṣe kàn mẹ́ àbí kọjá sí pé ní ẹ̀sà kan kìíní sà jẹ́ bí ìdíwọ́ lọ́pọ̀lọpọ̀ bàbá ó nìyẹn bá ti ń rí ṣe lọ tẹ́ ń bá a lọ pé yóò ni but ìgbà mìíràn máa ń bẹ tó ṣe pé a máa bá a lọ ó sì lè má lòrè kò túmọ̀ sí pé ọlọ́run ló máa ń pẹ̀lú bóyá ọlọ́run fẹ́ fi di aburú kan fún wa àbí ọlọ́run fẹ́ fi san wá lẹ́sàn kan náà bàlìjẹ́ náà àbí kó fún wa ní nǹkan yẹn direct ọ̀nà mẹ́ta tọ́lọ̀ nígbà dáa mùsùlùmí nìyẹn tẹ́yìn bá rẹ̀ ti sàdúrà tí gbogbo mọ́jẹ̀mọ́ àdúrà bá ti pé dandan ní kọ́lọ́run ọgbà tẹ́yìn bá ti bẹ̀ lọ́wọ́ ọba tí mọ́jẹ̀mọ́ àdúrà bá ti pé dandan ní kọ́lọ́run ọgbà àdúrà yẹn ìsídà kọ́ wá gbà síbi táwa fẹ́ ọ̀ọ́kọ́ gbà síbi táà fẹ́ táwọn ò lérò bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá sọ yẹn náà fún wa á fẹ́ torí pé tó bá ní lọ́dún yìí tẹ́lẹ̀ ilé rẹ̀ ọba jóná ni tẹ́lẹ̀ kánábà sọ fún wa ni àmọ́ torí àdúrà tó ṣe yìí lọ́lọ́run ò fi fún ọ ní promotion bí iṣẹ́ promotion tí ọba fún ọ yẹn o lọ́lọ́run àfi dílé tí ọba tí ọba jó tí ọba àkàwọn èèyàn jẹ lọ tó bá sọ fún wa ìbá dùpẹ́ bọ̀tùbà tó wọ́n ti sọ fún wa ní ìjàmọ̀ orí náà ní jẹ́ fún ni

lára rẹ̀ náà ni pé kéèyàn má mọ̀ dájú pé àdúrà yẹn máa gbà lára rẹ̀ náà ni pé kíni kéèyàn má kọjá là ń bi àdúrà rẹ̀ má kọjá là ń bi àdúrà rẹ̀ tọ́lọ́ lọ́nà ní iná wo láàyò ìbùkún lè fún àtẹ̀dé ìlú ọlọ́run ló ń wò ní pé àwọn tẹ́tẹ́ kíni ntí ó lè ṣẹlẹ̀ lọ́tọ̀rọ̀ lọ́tọ̀rọ̀ lọ́wọ́ ọba ntí ó lè ṣẹlẹ̀ kẹ́nìkan ni ọlọ́run sọmi lọ́ba ọ̀jọ́ra ọba ọ̀jọ́ra kò sí fámìlì ọ̀jọ́ra ni ọ̀jọ́ ìjà yẹn láyéláyé bó jẹ́ pé ibú ni irun tẹ́lẹ̀ ó lè jẹ́ láyéláyé so àbí kí wọ́n máa béèrè ìjọba sọ́mà àtìlẹ̀ ọlọ́run mo fẹ́ kó fi ìjọba sọ́mà àtìlẹ̀ sọ́kà sí kápá mi tọ́lọ̀n tí lémi nìkan ni lè láì máa fi sàmà wá tí lọ́kì kan lọ tọrọ ọlọ́run ò lè fún ọ ọlọ́run ò lè fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọ́lọ̀run ò lè ṣe fún yẹn ọlágbára àti àbọ̀kùn ní ṣètò gbòòrò kọjá là àti àwọn ọ̀nà méjì máa ń gbà tọrọ àdúrà àti ẹ̀dẹ́ ọ̀tọrọ àdúrà bẹ́ẹ̀ so ọpọlọ ní oríṣiríṣi nínú ẹ̀ náà ní wíwọ́n máa jàrámù ẹ ti máa ń jàrámù àdúrà rẹ̀ nígbà onígbà tó náà bẹ́ẹ̀ ta ni o kọ́mọ̀rì kọ́lọ́ máa ń fi yá àlìjẹ́ náà kankan ọ̀bọ fi yá àlìjẹ́ náà ìyẹn náà ọ̀gbà àlìjẹ́ òsì fi dá burúkú ọgbà ọgbà ni kòlókọ méjì ọgbà orí bọ́ọ̀ ń jàrámù gbọ́dọ̀ máa jẹ tó da sára tó dára ní tọwọ́ sára àwọn oníwèé jẹ́ pé tí ó lòdì fún yìí gbọ́dọ̀ fi agbábọ̀ yìí ọlọ́run fi wọ̀ nǹkan mìíràn.